ẹ̀yin aráalé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV gist tèmi tí a gbọ́ èyí tó lágbára o wọ́n ní inú bí kábíyèsí o wọ́n ní wọ́n dẹ̀ gbé ilé Ìkòyí èyí tí àǹtí wa tí wọ́n rà fún wọ́n gbé sí market láti tà wọ́n nítorí àwọn fámìlì àǹtí wa wọ́n ní ibi tí wọ́n wà yẹn èpè kò yẹ kán wà ń bẹ́ẹ̀ pé royal mansion ló yẹ kán wà ẹ rí pé àwọn èèyàn yìí ẹ rí pọ́n lágbára ẹ̀yin èèyàn lé nígbà tí kábíyèsí ọba aládé tí wọ́n ra ilé fún ẹ tí ìwọ wá ní ilé tí wọ́n fún ìyàwó wọn òun ló fẹ́ gbà àwọn ta ló ń gbà ẹ́ nímọ̀ràn kí mọ̀ràn honestly because kò yé mi rárá ilé tí wọ́n fún Queen Naomi òun ló fẹ́ gbà yẹn tó bá jẹ́ pé lóòótọ́ gist tá a gbọ́ yìí tó bá jẹ́ pé lóòótọ́ ni o ah ó kọjá àyà rẹ̀ honestly ó kọjá àyà rẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ni olólùfẹ́ gba ìkòyí máa ń ṣọ̀nà ó kọjá àyà rẹ̀ ẹlòmíì ń wá kí ọkùnrin ralé fún kò rí ẹlòmíì ń wá even gan kó tiẹ̀ jẹ́ bọ́ngálò wọ́n á máa ṣọpẹ́ ni wọ́n á máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wọ́n á lọ́lọ́run kọ́lé aláyọ̀ fáwọn ìwọ wá rí èèyàn tó ra ilé ńlá tó tóbi báyẹn sí kò yìí fún ẹ àsìkò lọ́lọ́run ò ṣe tó o ní ilé kò yí yẹn o ò fẹ́ o royal mansion ló fẹ́ kí ló dé kí ló dé tó jẹ́ competition yìí ṣá ló fẹ́ máa bá Queen Naomi ṣe nínú palace so nítorí pé Queen Naomi ní ìsìn wọ́n ti wà nínú palace wọ́n wà ní royal manor ètorí ẹ̀ ló tún fi fẹ́ gbé ìgbésẹ̀ pé o fẹ́ gba royal mansion àwọn tó ń advice ẹ̀ wọ́n advice ẹ̀ dáadáa honestly wọn advice dada dáadáa òré èèyàn gbẹ nímọ̀ràn gidi ẹ̀yin èèyàn lé nǹkan tá tún gbọ́ nìyẹn o tó ní àǹtí wa fashion wọn ló tún fẹ́ royal mansion wọn ní ibẹ̀ ló lóun tún fẹ́ nìsín ẹ pé èyí tún lágbára ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àtìlẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV King. kí yín adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́ dá Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín o ó ní ẹ ṣé o lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ gbogbo ilé Mashola Gist TV ń kí èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV orúkọ mi ni Mashola Yorùbá ni mo máa ń sọ lórí ìkànnì yìí à ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa a tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn gbọ́ gẹ̀ẹ́sì à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà ẹ kàn sí wa tẹ́ ẹ bá ní ìpolówó ọjà lórí masholagistv at gmail.com. dot com ọlọ́run elédùnmarè á bá mi gbọ́wọ́ yín sókè o èyí tẹ́ bá ti subscribe ẹ subscribe o kẹ̀dẹ̀ tẹ notification bell yín sọ́dà tá a bá ti post ẹni gist ẹ máa rí òkè òkè ní ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé ẹ̀yìn ẹ̀yàn ọlẹ́ bí a ṣe gbọ́ nìyẹn tí wọ́n ní àǹtí wa ní ilé royal mansion èyí tó jẹ́ pé Queen Naomi ní l'Èkó ó ní òun lòun tó fẹ́ wípé òun ò fẹ́ ilé ìkòyí mọ́ nǹkan tá a gbọ́ nìyẹn allegedly tán ní àǹtí wa sọ ẹ̀yin èèyàn lè rí pé èyí tó lágbára nítorí pé kábíyèsí sọ fún àǹtí wa pé kó kó lọ sí olórí mansion wípé kò lè dé palace ìtorí ẹ̀ ni wọ́n fi ń gbé gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé yìí o ilé tó jẹ́ pé wọ́n ti fún ọmọ Queen Naomi Prince Tade ní ká wò tó ń dẹ̀jẹ̀ pé àmọ́ ìpọ́mọdé lọmọ ẹ̀ ìpè yẹ́ ẹ̀ ló máa máa bá a mójútó nìwọ́ wá dìde ló wá ló fẹ́ gbà wọ́n láwọn fámìlì àǹtí wa fashion àwọn náà wá sínú pálàsì bàbá wẹ̀rẹ̀ ńlá wípé àwọn fẹ́ wá gbà àwọn fẹ́ kí wọ́n fún wọn ní ilé royal mansion ìpè ṣebí Queen Naomi ò sí ń bẹ́ẹ̀ pé ṣe bí wọ́n ti fún Queen Naomi ní royal manor wọ́n fún Queen Naomi ní royal manor wọ́n ní kí Queen Naomi wà ní royal manor tí tí wọ́n fi ṣe apartment wọn tán nínú palace ni ẹ̀yin èèyàn lé kí ló dé tó jẹ́ pé àwọn ẹlòmíín wọ́n máa ń fa wàhálà lẹ́sẹ̀ wàhálà àjókòó jẹ́jẹ́ báyìí ẹ̀dẹ̀ máa lọ síbẹ̀ ló máa máa fa wàhálà àti ìgbà tí Queen Naomi ti bímọ sínú palace ẹ̀ wọ́n sọ fún kábíyèsí rí pé ilé báyìí ni mo fẹ́ o ìgbà tí Queen Naomi ẹjọ́ nítorí ọlọ́ ẹ̀yìn ẹ̀yìn ẹ jẹ́ ká ro ọ̀rọ̀ yìí dáadáa nígbà tí Queen Naomi kọ́kọ́ tó jẹ́ pé àwọn nìkan wọ́n kọ́kọ́ bí ọkùnrin fún kábíyèsí kí ló dé tí Queen Naomi ò máa bèrè ilé ní ibi tó lágbára kí ló dé tí Queen Naomi ò máa bèrè ilé ńlá nǹkan jàǹkànjàǹkàn lọ́wọ́ kábíyèsí kábíyèsí ti bímọ wọ́n bọ́kùnrin wọ́n bóbìnrin wọn ò dé ever ní problem pẹ̀lú gbogbo àwọn tó bímọ fún wọn kàn máa demand nǹkan lọ́wọ́ wọn àǹtí wa fashion yìí la máa kọ́kọ́ gbọ́ tó ṣe bẹ́ẹ̀ kí ló dé kí ló dé tí kábíyèsí bá bẹ̀rẹ̀ sí bínú nìsín tó bá bínú nìsín ẹ máa máa ní à nítorí pé Naomi ní pé Naomi ní ò jẹ́ kó ṣe é orúkọ Queen Naomi lẹ tó máa fi sẹ́nu Queen Naomi ni Queen Naomi lọ́tún Queen Naomi lòsì ẹ fi Queen Naomi sílẹ̀ Queen Naomi kọ́ ló ní kí kábíyèsí ṣe nǹkan tán fẹ́ ṣe tí kábíyèsí bá decide pé àwọn fẹ́ gbélé yẹn sí market àwọn àtàwòde nígbàlẹ̀ kọ̀ọ̀kan mọ́ ju olórí ẹ olórí mansion tí wọ́n rà fún yín tọ́mínà bá ní ibẹ̀ nìkan ló máa wà kó sí nǹkan tó lè ṣe o nítorí pé ọba aládé monarch king wọ́n lè wọ́n lè sọ̀rọ̀ kan tún yí padà láéláé yàtọ̀ síyẹn ọkọ ẹ̀ tún ni wọ́n ọkọ ló lórí aya kò jù yẹn lọ ẹ̀yin èèyàn nǹkan tá a gbọ́ nìyẹn o tá a bá tún gbọ́ update lórí ọ̀rọ̀ yẹn a máa mú wa fún yín a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ní ilé lóko òde ọlọ́run elédùnmarè ọba aláàánú aṣàánú fún gbogbo yín o gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́ lé báyìí a máa yọrí sí rere ní gbogbo ẹ̀yin new subscribers ẹ káàbọ̀ sí Mashola Gist TV ẹ̀yin yóò subscribers adúpẹ́ lọ́wọ́ yín ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe god bless you all Mashola Gist TV love you all.